ọpẹ́ ní fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí a dẹ ọpẹ́ fún alẹ́bí afọ́rọ́jana nínú gulubati lanor بهداية الله سبحانه وتعالى ثم بتربية رسوله الكريم الله باتي الإسلام ọ̀nà tó ṣe wípé kò sí pẹ̀lú àánú láti ọdún àti ìtọ́sọ́nà lẹ́yìn ìtọ́sọ́nà ọlọ́run ọba àti àánú ọlọ́run àti kòǹgẹ́ tó fi wá ṣe ló wá kọ ìdánilẹ́kọ̀ọ́ ti wa sallam alladhi ursila bil huda ẹni tí ọlọ́run bá rán pẹ̀lú ọ̀nà mà wà bí al-haqq ọlọ́run rán pẹ̀lú ẹ̀sìn òdodo ní láti lè jẹ́ kí ẹ̀sìn tí ọlọ́run bá fi rán ànábì sallallahu alayhi wa sallam kó borí gbogbo ẹ̀sìn pátápátá wàhálà ní àtàrà ilé òun ló fi jẹ́ wípé khutbatul yawm ohun tí a fẹ́ fi fẹ́ra wa sí àkíyèsí lé ní yata'allaqu bi shakhsiyati rasulillah ó kí ni tó jẹ́ hapù ar-rasul kí ni tó jẹ́ ẹ̀kọ́ sí ànábì sallallahu alaihi wa sallam ní àlà ummatihi lórí àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ wa ummatuhu tashmalu kulla man àti àlùjọ ní tí wọ́n bá ti ń ṣẹ̀ sí láti ìgbà tí ọlọ́wọ́ bá ti gbé àlọ́mì sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ láti ilẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wà òmẹ́dúgbò tẹ̀kọ́sínú ìlàkùsì lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn àlọ́mì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá wọ́n máa fẹ́ bí ọ̀nà méjì ummatu da'wa wa ummatu ìjàmbá àwọn tí a pè àti àwọn tí wọ́n gbọ́ àwọn tí àlọ́mì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá pè gbogbo àwọn tí wọ́n bá ti bẹ láyé láti gbà tọ́lọ ọba ti pè ṣe gẹ́gẹ́ bí òṣìṣẹ́ gbogbo wọn ni ànábì ní kò pè ní ọlọ́run bá ní ká ànábì sọ̀rọ̀ máa àìwọ̀ sẹ́lá ń pè ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́lá lẹ́bí ní àsìlámù lè dá àwọn ni àwọn tí wọ́n gba ìsìlám tí wọ́n bá papọ̀ náà wọn bá àdékí wà wọ́n yọ́nú sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn wà bí muhammad rasulullah wa nabiyya wọ́n sì yọ́nú sí ànábì muhammad sallallahu alaihi wa sallam wọ́n gbà pa ànábì ọlọ́wọ́ ọba ni wọ́n sì gbà pé òkú ọlọ́wọ́ ọba ni àwọn tí ọlọ́wọ́ ọba ní fi ọlárọ̀ ànábì sí nìyẹn nínú man ajaba òǹbẹ nínú wọn tó gbà pa fún ànábì sallallahu wa sallam wà nínú man aba ó ti bẹ́ẹ̀ lọ àwọn tọ́lọ́ bá wà lọ́bì sí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbà fún un lóbìnrin kúlù ọmọdé yẹn kúlù lórí jẹ́nẹ́ta ìlà mẹ́tàbà ó ní gbogbo ọmọ lẹ́yìn ní pátápátá ni wọ́n wà ní jọ́nà àyàfi àwọn tí wọ́n bá kọ̀ sí ìlà mẹ́yà rọ̀tún lọ́mọ́ wọ́n wá sọ fáànà bíi pé ta lẹ́nu tó fẹ́ kọ́ ní òjijì ọlọ́wọ́ ọba ó wá sọ fún wọn pé máa ń atọ́ àìní ìdápadà ní jọ́nà ẹnikẹ́ni tó bá ti gbọ́ tí mo bá sọ tó tẹ̀lé mi àwọ̀ àdìjọ́nà wọ́n mẹ́rin àtọ́ ní pàkọ̀dé àbá ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti tẹ̀lé èmi àlọ́bí sọ̀rọ̀ bá àìwọ̀sẹ́là òun lẹ́ni tó kọ̀ láti wà àlùjọ́ náà abẹ náà ọba kó ṣe wá ní ọmọ àlùjọ́ náà. Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀sẹ́là ó sọ fún wàhálì rasuluhu a'lam ó ní mo ní ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ ó ní haqqu Allahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an ó ní ohun tó jẹ́ ẹ̀tọ́ náà lórí àwọn ọmọ ènìyàn ó ní pé kí wọ́n sin lọ́wọ́ ọba kan sì máa sin kan ní ìlẹ́yìn rẹ̀ wàhákùn ìbáàdì aláwọ̀ ó tún ti jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ọlọ́wọ́ ọba aláyọ̀ àríwá mẹ́láyọ̀ ṣerébo wà máa hábù rọ̀tún kí wá ní ojúlé ta ní sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam awwalu ma yajibu alayna ìtìyáhàhù sallallahu alayhi wa sallam nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ yọ̀lé wa lórí nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam al-imanu bih òní pé ká ní ìgbàgbọ́ sí ànábì صلى الله عليه وسلم ولا يتم إيمان المرء ولا يدخل أصلا في الإسلام إلا إذا آمن برسوله صلى الله عليه وسلم èèyàn tí lè wọnú islam kó máa jẹ́ mùsùlùmí àti lè sọ pé èèyàn jẹ́ tó gbọ́ náà wọ́n bá gbọ́ àyàfi tí ó bá ní ìgbàgbọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wa sallam آمن به أن يقول النبي صلى الله عليه وسلم أنه نبي الله أما قال نبي كريم النبي الله وباني وقد نبي ذكرى الله بشيني النبي الله وباني في يوم الذي أنزل عليه أول ما نزل nígbà tí ọlọ́wọ́ bá tó ayé alákọ̀ọ́kọ́ fún ànábì sọ̀rọ̀ lọ́hùn àìlẹ́yìn ìwà ìjẹ́ta èdè ìlọ́lọ́wọ́ bá fi ṣe ní òṣìṣẹ́ lámà kọ́lẹ́lá ìkọ̀rọ̀ bí mìíràn bí ká lẹ́bi kọ́lákọ̀ ọjọ́ tó lọ́wọ́ bá ti sọ fún ànábì pé ìkọ̀rọ̀ bí mìíràn bí ká torí pé ń pè ní ànàrí máa ń òṣìyà ìlẹ́yìn òun lẹ́yìn tí a bá sọ wáhùn kalẹ̀ òun ló ọlọ́wọ́ bá sọ di ànábì pẹ̀lú pé ó sọ fún pé ìkọ̀rọ̀ ọjọ́ tó ti sọ gbóló ìfún ni ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ́lá ló ti di ànábì ọlọ́wọ́ ọba nìkíọ́lá wà nàbí yìí máa òṣìyà ilé yìí àìsó bí ànábì òun náà lẹ ti ọlọ́wọ́ bá ń sọ wá ṣùlù kalẹ̀ fún ẹni tí ọlọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ mà kánà lè bá ṣàrì ayùkà límọ̀hùn èèyàn kò wá nígbà bí ọlọ́run ọba àyàfi kó jẹ́ wípé ọba ń bá sọ̀rọ̀ pẹ̀lú wípé ìwàrọ̀ ní ìjà kó máa gbọ́ ohun ọlọ́run ọba wọ́n kò ní lójú ọlọ́run ọba nígbà méjì ní ọlọ́run ọba máa rán òjíṣẹ́ nínú àlùmàláìkà nínú àwọn ọlọ́run ọba rán sí lọ́ba mi sọ fún ẹrú mi sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ gbàgbọ́ tí ànábì ọlọ́wọ́ ọba ni ma kana muhammadu aba ahadi min rijalikum ọlọ́wọ́ ní muhammadu bẹ́ẹ̀rí yẹn kò kí ń ṣe bàbá èèyàn kan nù ní walakin rasulullah ṣùgbọ́n ti ṣe ọlọ́wọ́ ọba ni wa khataman nabiyyin ó sì jẹ́ òpin àwọn ní ana ibn ó lè ní bẹ́ẹ̀rí ọmọ Abdul-Muttalibu ní mi làkàdìbà kò sí rọ́mbẹ̀ alànàbí yù làkàdìbà ó lè ní tẹ́rí àdọ́bí ọlọ́wọ́ bá ní mo jẹ́ kò sí rọ́mbẹ̀ wà lànàbí yàbáàdì àdọ́bí kò sí wáyé lẹ́yìn ìmọ́ nínú gbàgbọ́ àkọ́kọ́ ta gbọ́dọ̀ nígbà àdọ́bí ọlọ́wọ́ bá àtìkiri ìtumọ̀ ìmàjí ànábì wà annahu rasulullah qad ursila ilayhi ursila ilayhi rasula wà arsala ila an-nas wà ursila ila an-nas ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n ránṣẹ́ sí wọ́n sì rán sí òun àwọn èèyàn ojúṣe ọlọ́run ọba ni èyí yìí jẹ́ tó tọ́lọ̀ bá fi rí lẹ̀ ìsàlẹ́tò ọlọ́run bá ní iná àrùsánà ilé ikú rọ́dúùlà ọlọ́run ní àti rọ́bí òjíṣẹ́ ṣáàdìdànà àlẹ́kò tá a máa di olùjẹ́rìí lẹ́yìn lórí ká máa àrùsánà ilé fìràwọ̀nà فرعون كما أرسلنا إلى فرعون رسولا يجب أن يرون فرعون فعطى فرعون الرسول شبه فرعون هو يقوم فأخذناه أخذا وبيلا látara kó yapa àwọn ọlọ́run bá gbámú ní ìgbámú tó lè kòkò kọ́nà ọba kó bá gba ẹnì kọ̀ọ̀kan wa mú pẹ̀lú ìyà eléyìí fi yé wa pé àlọ́bì Muhammad sallallahu alayhi wa sallam rasulullah òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ní wa máa arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ní àwárọ̀ wọ Muhammad illa rahmatan lil alamin yóò ṣe pé kò lè máa jẹ́ ìkẹ́ àti ìjẹ́ fún gbogbo àgbáyé wà máa ń sáré náà ilẹ̀ káà padà nìta ọlọ́run ní àárọ̀ wà lọ́rù sallallahu alaihi wasallam ilẹ̀ káà padà nìta àyàfi fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ bàṣírọ́ kò lè máa fún wọn nírò òdòdó wà nàbírọ́ kò sì lè máa kìlọ̀ fún wọn wà lákìn àtàwọn náà sì láyà àdàbò ṣùgbọ́n pọ̀lú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní wọn ọmọ àlọ́rù sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọmọ ni yàrá yóò ìrí ànábì iná arúsálẹ́ẹ̀ká àti ọ̀rọ̀ ẹ̀ ṣàhídà àrùn ẹ̀ gẹ́gẹ́ bí olùgẹ́rì wà mú bá ṣírọ̀n àrùn ẹ̀ gẹ́gẹ́ bí olùbá fún àwọn èèyàn ní ròdòdó wà nàbí ìrọ̀n àti ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí olùkìlọ̀ kọ́ọ́lá ọmọrùn àti tí àlọ́yìn sọ̀rọ̀ bá yọ sẹ́lá bá sọ. wàsírọ́jà tó nírọ̀ àti tiẹ́ ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó rò àti tiẹ́ ní ìmọ́lẹ̀ tó tùpá ìmọ́lẹ̀ tí wọ́n pè ní sirọ́ọ̀j òun náà ní kí máa ń jáde pẹ̀lú òrùn ìmọ́lẹ̀ ilé tí wọ́n pè mú ní ìr òun náà ní kí máa ń jáde pẹ̀lú òṣùpá wà lóruhu láyà kọ́tẹ̀ ìmọ́lẹ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àníwọ̀sálá kò ní dúró nígbà kan gbogbo bàbá gbogbo tó ń jẹ́ ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà ànábì sọ̀rọ̀ àìwọ̀ sẹ́là sáàfin rẹ̀ gbogbo gbàdá máa yọ tí ò ní parẹ́ ń dàkọ̀kọ̀ láíláí ọlọ́run bá ní wàjá àríyá ilá ọlọ́run ibi ìlú wa sì rọ́ dákú nírọ̀ wà bá ṣe rí mu mi ní ìdí ànàlágún mi náà wọ́n rí kọ́ bu láì kẹ́rí rọ̀ kó sọ fáwọn tí wọ́n bá gbàgbọ́ pé wọ́n ní ọlá àti bí wọ́n gbà lọ́dọ̀ ọ̀dọ̀ wọn bá lè fi ọlá kó sọ fáwọn kékeré kọ́nà ọba ti pèsè ìyàkalẹ̀ fún wọn kọ́nà ọba kó má fi yẹ̀jẹ̀ wa agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àlọ́bí sọ̀rọ̀ wa ìwọ̀ tẹ́lá pé àlọ́bí ọlọ́wọ́ ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni. wàtí àfikún fi máa àkùbárọ̀ gbogbo tí àlọ́bí bá kó wa léèrò nípa ẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́ tí àlọ́bí sọ̀rọ̀ lọ àìwọ̀ tẹ́lá tó bá lóun ṣe nǹkankan agbọ́dọ̀ gbàgbọ́ tó bá sọ fún wa pé nǹkankan máa ṣẹlẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́ ikú sáró bá ti sa àti wà ìṣàkọlù kọ́mọ̀rù wà ìyàrá àyàtà yòrìdú wọ́n yà kó lóun ṣe ọ̀nà wọn bá ní kò táwọn bá ti sá àti àsìkò àlùkìyàmọ̀ tá a polówó fún yẹn ó ti súnmọ́ o wà ní ṣàkọọ́lẹ̀ kọ́mọ̀ òṣùpá ó ti ṣe kí ni ó ti pín sí méjì eléyìí nínú àwọn ayé ọlọ́wọ́n ọba ni wà ìyàwó ayájá ọlọ́wọ́n ọba ní tí wọ́n bá wá rí àmì láti ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní kí ọlá fayakóòlù sí rọ́mù tẹ̀mírù ohun tí wọ́n máa sọ ní pé à eléyìí ìdán ni jàre ohun tí wọ́n máa wí nìyẹn

nínú àwọn nǹkan tí ànábì sọ fún wa tí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí al-Isra wal-Mi'raj ó sì ń yàrí ọlọ́wọ́ bá jí ànábì sọ̀rọ̀ bá àyọ̀sán láti ìrìn àjò wà ó rọrì jàrí ọlọ́wọ́ bá mú ṣe ìrìn àjò ó tó jẹ́ al ó ní pé kéèyàn kéra láti ìbẹ̀lọ sí òkè kéèyàn kéra láti ilẹ̀ lọ sí òkè. Ohun tó jẹ́ àṣìṣọ́ òun ni ìrìn àjò tí èèyàn ṣe ní òun. Ọmọ wa ní Subhana alladhi asra bi 'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu. Ọmọ jẹ́ wípé ó pé ẹrú rẹ̀ ìrìn àjò òru láti mọ́ṣáláṣí ní Bọ́lmọ́kà lọ sí mọ́ṣáláṣí eré ìtìsẹ̀ ní afọ́ alẹ́bí ìbá rọ́sílẹ̀ haúdà mọ́ṣáláṣí tó jẹ́ ní àlùbáríkà láyé kó rọ fún ìka rẹ̀ ìrìn àjò yìí mímọ́ tàájà bàbí ìgbà nínú tó ṣe àwọn èèyàn ní kàyéfì ọmọ ọba ní ká lọ́bi àjọ ìrìn àjò ó ní kíkí bèrè lẹ́yìn sọ láti nàìjíríà ní ìbèrè ilé ló ní yá ó wá mú wà lọ́bí ìrìn àjò wọ́n lọ pẹ̀lú ẹ̀dá kan ẹ̀ṣin ni ó rí ìlú rẹ̀ wọ́n pè ní bùrọ̀ wọ́n pè àlọ́bí sọ̀rọ̀ màá yẹ̀ sọ́lá sórí ẹ̀ ó pè kò títí tí wọ́n fi dé mọ́sílì làásọ eléyìí tó wà sí ìrúsálẹ̀ láti ibẹ̀ nínú mọ́ṣáláṣí ọlọ́run wá ní pé wọ́n lọ sí sọ́mọ̀ ìyẹn ni àlùbẹ̀rẹ̀ rọ́ọ̀jì nígbà tí wọ́n lọ sọ́mọ̀ yìí orí oríṣi nǹkan ọlọ́run ilé lórí yahoo nínú àyà àdínà abọ́ ìrìn àjò yìí káàdì sí oríṣiríṣi hàn nínú àwọn àmì ọba àwọn oríṣiríṣi nǹkan bá fi hàn sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀lẹ̀ àwọn ọba orí wọn bẹ̀ orí wọn àwọn ìyá oríṣiríṣi táwọn máa ń jẹ nínú sọlọ́lá àdìwọ̀sẹ́là tí àdọ́bì sọlọ́lá àdìwọ̀sẹ́là padà dé wọn kó wọ́n ṣe ìrìn àjò báyìí wọ́n pe àdọ́bì lórí wọ́n wò wípé tó jẹ́ wípé lọ láti mọ́kà lọ sí di ẹ̀sìn tó mẹ́rin tàbí yẹ tó rẹ ní kò dáadáa tí ò bá rí rárá á sì rí fún oṣù kọkó tó délẹ̀ ìwọ́n wá ló lọ lẹ́yìn ìká bí àsìkò oṣù rẹ̀ ó wá ló lọ Jerusalem kò wá ń ṣe bẹ̀rẹ̀ kan ojú ló lọ sọ́rọ̀ kejì lọ ìdẹ̀rọ́sí ni mo ń dáhà ibi tí ní àjò ẹ̀dá parí sí gbogbo sọ́mà lọ́bí dé lójú kọjá rẹ̀. nígbà tí wọ́n tí àyè kan fún ìbèrè lè sọ fún pé bí irin bá sì ní nǹkan já bí yìí láti gbàtọ́ náà bá ti dá ṣùgbọ́n wọ́n máa bá ṣe wọn náà pàdé ẹ̀. ilé ìlú tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ wà nígbà táwọn lọ bá àbúgbà tó rọ́ pé ilé rẹ̀ máa tún dé ó tún tuntun dé o àbúgbà ní kí fún àbúbákìrì ní tí ó bá jẹ́ wípé àlọ́bì Muhammad sọ bẹ́ẹ̀ fàhúwà kàmà kọ́ọ̀t ó ṣe wí ìyẹn náà lòó wàhálà òun wà ní ẹ̀sìn ìkùnrin mà ákàbárọ̀ àpèjúwe pé kàlọ́bì sọ kan ká sì gbà bẹ́ẹ̀ ìgbóni sàrọ́dùnì kó má sí iyèméjì rárá nínú ọkọ wa òun tó bẹ́ẹ̀ yìí tí àlọ́bì sọ̀rọ̀ máa ń lọ sọ́nà bá fún wa ní oníkàkọ́ wàtẹ̀síkòhò ní máa áṣìbárọ̀ òun táwọn ti bá fún wa ní òun ẹ̀ ká má yìí ẹ̀wò ká má ṣe yèméjì lé lórí nínú ẹ̀tọ́ tí a ní sí àdọ́bì nìyẹn o sọ̀nà lọ́hùn ààrẹ ní ìlú ọ̀sẹ̀dà òun tí ọlọ́ọ̀bá fi rán àdọ́bì sọ̀rọ̀ bá ìlú ọ̀sẹ̀dà sábà bọ́ káfí ìgbàpọ̀nà ọba rọ sí àlùjọ lò gẹ́gẹ́ bó ṣe rán sí àwọn ọmọ hadithu laylatil jinn hadithu orú àwọn àdújọ lò Ibn Abbas radiyallahu anhu Ibn Mas'ud radiyallahu anhu ó ní àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam àwọn jọ wà ní ọjọ́ kan àwọn wá sí àfẹ́kù àlọ́bí sallallahu alaihi wa sallam oníkálukú wá ń dá àmúká àti láàrin ohun pé bó ní nígbà táwa ń bẹ láyé níbi tí wọ́n ti wà lọ́bì lọ ó láwọn wá pàdé àlọ́bì sọ̀rọ̀ máa jùlọ sọ́dá tó ń bọ̀ láti èyí kan sí tó wà báyìí àlọ́bì bá yọ sí àwọn àwọn bá láwọn tí bẹ̀rù ní ìlú ìṣẹ́ ọlọ́run àlọ́bì bá ní mò ń bọ̀ ní ètò wá ní kòmìnìtì láti àwùjọ àwọn ọmọ ní ayé àlùjọ lò ó lọ ṣe ìdánilẹ́kùn ìdánilẹ́kùn àlọ́bì sọ̀rọ̀ máa jùlọ sọ́dá nígbà tó bá wà mọ́ṣáláṣí

nígbà tí wọ́n kọ́ sí àlọ́bì tó kọ́ àlọ́ sẹ́dáṣà wọ́n gba àlọ́bì lọ ọlọ́run wá fún àlọ́bì ní ròdò rẹ̀ bí àwọn tí wọ́n jọ́bẹ̀ sí ìwọ̀n bá bẹ̀rẹ̀ gbọ́ iṣẹ́ rẹ̀ ò lọ lóbi kò àwọn àdùjọ ló tí wọ́n wà sọ́ọ́nì wọ́n sì gbà wà lọ́bì gbọ́ wà í sọ̀rọ̀ fún náà ìnà lè náà bá ń nígbà tí àwọn ikọ̀ kan nínú àwọn àdùjọ yẹ̀tẹ̀lẹ̀ oúnjẹ́ Qur'an tí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn àríwá lọ́rì tí wọ́n tẹ́ sí gbọ́ Qur'an fàlámà àdọ̀rúhù kọlu àti nígbà tí wọ́n dọ́dọ̀ wà lọ́rì sọ́nù màálùwàsẹ́là ń pariwo fúnra wọn pé àrùsítù àrùsítù ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ fàlámà kúrìà wà náà ìlà kọ́rin ìhòmòdìrì nígbà tí wà lọ́rì parí ohun tó ń ká wà náà ìlà kọ́rin àwọn àlùjọ ní ìlúkú wọn bá sáré padà lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn wọ́n bá bẹ̀rẹ̀ lọ ṣe wá sí fún wọn ọlú iná sẹ́rẹ̀ ìlà wọ́n nílé àti ìgbọ̀kù sáàbà àgbọ́dúrà kan ó ń bí bá ẹni mọ́ta ẹ̀yìn ìgbà mọ́ta lọ ní tíra iṣẹ́ sọ̀kalẹ̀ nígbà tó jẹ́ kó tó wà láàárín òun àti ẹ̀yìn tá ní five hundred yọ ọdún lè wà láàárín musa àti ànábì sọ̀rọ̀ wa lọ àwọn àdìgbò lóyè wọ́n bá ànábì sọ̀rọ̀ sálò wọ́n bá ẹ̀yìn sálò wọ́n wá gbẹ láyé di àdìgbò wa lọ sẹ́lẹ̀. سمعنا كتابا وزل من بعد موسى مصدقا لما بين يديه wọ́n ní síra tá à ń gbọ́ yìí ó ń ṣe déédéé ohun tá a ti gbọ́ tẹ́lẹ̀ ó ń pe àwọn ìta ti gbọ́ tẹ́lẹ̀ lódodo yahadi ila rush wà ilá tọ́lí fún mustapha ó ń tọ́lí fún ọ̀nà tó tọ́ ó ń tọ́lí fún òdodo ya kọ́ òmẹ́nà ẹ̀yìn ìjọ wa àjíbù dáìyà sí ẹgbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀jẹ̀ ká gbàgbọ́ yẹ̀kùnlẹ́kùn lórí òrakùn tẹ́ bá ti gbàgbọ́ ọ̀nà ọba máa forí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nìyí ọ̀nà àti fi wà nìjọ náà àwọn àtijọ́ lónìí wọ́n gbọ́rọ̀ àdọ́bí

wàlá ṣẹ̀rí ìkàlìlà kò kí ń ti bá mi jọ lọ́wọ́ ọba wàlá náà fi rọ̀ nígbà kò ń ṣe kọ́nà ọba ní bùkátà ó wá wà lọ́dù sọ̀rọ̀ màdìwọ̀sọ́lá ní olùrànlọ́wọ́ láàrin ìjàlá àlọ́mì sọ̀rọ̀ màdìwọ̀sọ́lá kò kí ń ṣe ẹgbẹ́ ọlọ́run ọba tàbáwá tàbáwá tó wọn sí ẹgbẹ́ ara wọn kàmọ̀ káàdà yẹ

ẹrú ọlọ́run ọba lè ní wàrọ̀ tó lò òjíṣẹ́ ọlọ́run ọba lè ní wàhádà hapò mo bí ilé iṣẹ́ ojúṣe tó fojú hàn nínú gbogbo òfin ọ̀tún nìgbà nínú àwọn ojúṣe ta ní láti ṣe sí àdọ́gbọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam pé ká wà ní ìmánu rí rukunun min arkani ká gbà lọ́bì gbọ́ gẹ́gẹ́ bí àdọ́bí àdójúṣẹ́ orí wo kan nínú àwọn orígun ẹ̀sìn èdè yìí ni ẹni tó bá ti pè jù sílẹ̀ kọ́ ni sáró kàkí ó ti bí ẹ̀sì sílẹ̀ ní ṣókí arákùnrin kan nínú àwọn ààbà wọ́n pè ní ìmọ̀ ìlú sàlàbà èdè yìí tí wọ́n bá ń sọ nípa àwọn àwọn tí àwọn èèyàn máa ń rán sí àlọ́bì wọ́n ní ẹni ilẹ̀ ni tó dáa jùlọ ní gbogbo ìta bá ránṣẹ́ táwọn tó jẹ́ iṣẹ́ bó ti yẹ bọ́lù wọ́n ti lọ́kọ̀ ó mọ́ṣáláṣí àlọ́lù sọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ ó bọ́lẹ̀ lórí nǹkan ọ̀gbọ́n ẹ̀ ó bá tó nǹkan ọ̀gbọ́n mọ́lẹ̀. ló bá sọ pé tó jẹ́ ọmọ wọ́n bá sọ wípé òun náà ni arákùnrin tó jókòó yẹn ló bá ní ọ̀dọ̀ àlọ́bí sallallahu ló bá ya Muhammad ó pe àlọ́bí Muhammad èmi àtàlù bẹ́ bèrè o wà á náà mo ṣẹ́gi ló ti máa ń ìbéèrè tí mo fẹ́ bèèrè máa lè kókó nínú béèrè ó ní máa lè kókó nínú ní o nígbàtí arákùnrin tó àlọ́bí àdọ́bì jókòó láàrin lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀ lẹ́n tó rọ̀gbọ̀kú faqala lahu rajul يا ابن عبد المطلب يا ابن عبد المطلب وقال له النبي صلى الله عليه وسلم قد أحببتك قد أجبتك ànọ́bì sọ fún pé arákùnrin ló ń sallallahu alayhi wa sallam ó ní mo fẹ́ bí ẹni bèèrè máa sì lé kókó wọ́lẹ̀ tẹ́ sí àlẹ́yà fi lọ́kùn máwo bí mo ṣe ń ṣe òfin má fi dínú sọ̀kọ́lá sáàlì àmà bàdà láti àlọ́bì ní bèèrè tó bá fẹ́ arákùnrin sọ wípé a ń ṣe ìjàdì ìdá mo wàrọ́bí mọ́kọ́bẹ̀lá àti ọlọ́run àwọn tí wọ́n bẹ ṣáájú rẹ̀ àmọ́wọ́ àrùsálàkà ìlànà ti kò níhí kí ọlọ́run ọba ló rán ẹ̀sí gbogbo ọmọ ẹ̀dẹ́ ní Allahu àmọ́rọ̀ ká ló sọ́ lè àṣọ̀dà wa àti ọ̀pọ̀ ìfìlì yá òwe wà lẹ́yìnlá tí ọlọ́run tó rọ ẹtí ní ká máa kí wọn wákàtí márùn lójúmọ́ àti lóru. Àlọ́bí ni mo fọ́ náà bá múra fún ẹ pé bẹ́ẹ̀ ni, ó ní aṣojú ká lè lá. Allahu àmọ́rọ̀ ká anàṣọ́mà hàgà ṣáhà mi nà sánà tí ọlọ́run tó pa wá láṣẹ pé oṣù Ramadan lọ́dọọdún ká máa fi gbà rẹ̀. Àlọ́bí ni mo fọ́ náà múra fún ẹ bẹ́ẹ̀ ni, arákùnrin ni aṣojú ká lè lá Allahu àmọ́rọ̀ tí ọlọ́wọ́ bá tún pẹ́ láti àjá ọdáha gidi kọ́dá kọmìnà gidiyá iná pé àwọn olówó wa kó máa yọ tàkà kó bá tàkà nínú owó wọn kó sì máa fún àwọn aláìní wa ànọ́bì ní bẹ́ẹ̀ ni èrè arákùnrin ebi tó rí ìjíṣẹ́ ni mo jẹ́ fáwọn ìjọ mi ò wà á náà bí máa ń bọ́nu sáàlábà èmi ni òbí máa mọ̀mọ́ sáàlábà ojú ìyá rẹ̀ nígbà tí arákùnrin tó lọ tán àdọ́bíwá mọ̀kánmọ́ sọ̀rọ̀ máa yọ̀ sọ́lá sọ wípé ìyá dókó tí arákùnrin bá ń sòdodo yẹ́nu kó lè jáde àwọn àdìjọ́ náà tó bá sòdodo lórí tó sọ yẹn tó ti lóhun gbà yẹn àwọn àdìjọ́ náà arákùnrin wa padà bí ọ̀dọ̀ àwọn èèyàn wọ́n ní nígbà tó bí ọ̀dọ̀ àwọn èèyàn tí àwọn èèyàn bá wá wo àwọn tí wọ́n wà nínú òlù ní ẹbí tára kò ní ti wá wọ́n ní kò ṣẹ́kù ẹ̀yìn kan lọ́jọ́ kejì ilẹ̀ àbòsílà gbogbo wọn ti gbà síta ìgbàgbọ́ nìyẹn jọmọ́ mélòó mélòó gbà táwa náà gbọ́ pa lọ́dí lẹ́yìn ọ̀dọ̀dọ̀ àyẹ̀wò sẹ́dá àwọn èèyàn yẹ ẹni sá lọ́dí wọn bú àlọ́dí lọ́sùn lóṣù tó tí wọ́n bá bú àlọ́dí lẹ́gbẹ̀ẹ́ ìrẹ́ mùsùlùmí báwo ló ṣe máa rí lára rẹ̀ nígbà táwọn ọmọ sọ̀rọ̀ àyọ̀ sálá sọ wípé làyé ominú akadókò ẹnìkan ló yóò lè lónígbàgbọ́ òdodo àtà àkóónà àhábà lẹ́yìn ìwà rírì káfí nífẹ̀ẹ́ ní ànábì ju bàbá rẹ̀ lọ wàwádàdì á nífẹ̀ẹ́ ní ju ọmọ rẹ̀ lọ wà náà ṣe á nífẹ̀ẹ́ ní gbogbo ọmọ ẹ̀mí ìyàn lọ agbọ́dọ̀ ní ìdí ànábì gbogbo ẹ̀ ọba kò fi wọ́n ṣe àdìgbọ́nàwé kágbàgbọ́ tí a bá gbàgbọ́ àgbọ́nà ọba gbọ́ ṣàhádá tí wọ́n láàrin ilẹ̀ wà ánà Muhammad rasulullah ìjẹ́rìí wá ní yẹn gbàgbọ́dọ̀ gbàgbọ́ bìbọ̀ lórí àwọn àlàyé tí a ti ṣe ṣókí akójọkọ́ ni hada الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world, the King and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is the duty that the Muslims owe the Prophet sallallahu alaihi wasallam what are our duties towards the Prophet sallallahu alayhi wa sallam. Inshallah ta'ala in the week to come, we are going to mention three of the life of Prophet Muhammad sallallahu alayhi wa sallam and I will start with the most important of them all. and that is faith in the Prophet wasallam. We should embrace faith in the Prophet. We should believe in the Prophet's word that he was given a revelation by Allah subhanahu wa ta'ala. And the first revelation given to the Prophet wasallam was when he really came to him while he was in Cave when he said to him, Iqra. Because anyone that receives revelation from God is the prophet of God. That is why he said that lánàbí yabaayi ìfẹ́ ananabi yula kadiba I'm a prophet there is no lie about that and of the Abdul Muttalib I'm the son of Abdul Muttalib wala nabi yabaayi and there is no prophet after me so anyone that claims to be a prophet today after the demise of Prophet Muhammad sallallahu or even after the raising of Prophet Muhammad sallallahu alaihi wasallam, فَهُوَ الدَّجَّالُ مِنَ الدَّجَّالِ That person is a Dajjal, a false prophet, a false messiah. Whoever claims to be a prophet after the advent of Prophet Muhammad sallallahu alaihi wasallam is a liar and prophet prophethood is either China made or Nigeria made. No one will claim to be a prophet after Prophet Muhammad sallallahu alaihi wasallam and since that, that person is a liar seeking for fame seeking for what he wants to eat and we should also believe in the messengership of Prophet Muhammad that is a prophet of Allah subhanahu wa ta'ala firstly Allah subhanahu wa ta'ala said ما كان محمد أبا أحد من رجالكم that Muhammad is not the father of any one of you, ولكن رسول الله, but a messenger of Allah, وخاتم النبيين, and he is that is the last, the final of all prophets of God. Allah said, Muhammadun Rasulullah. Muhammadun Rasulullah. Muhammad is the messenger of Allah. So when Allah subhanahu wa ta'ala says he's the messenger of Allah, who is going to deny the word of Allah subhanahu wa ta'ala? قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ Allah subhanahu wa ta'ala said, وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ That Muhammad is nothing but a messenger. For the others will come the Rasul, many messengers have come before him. After he a minister or if he was killed or he died. انقلبتم على Are you going to turn back from the religion? Are you going to abandon the religion because of the death? Or the prophet was killed, but finally was not killed, he died. So after he has died, are you going to reject the religion that he brought to you? So the first thing we have to him is to believe that the prophet of God and is also a messenger of God. is not a God. He's not next to God. He's not a junior God but a messenger and servant of Allah. That's why Allah subhanahu wa ta'ala says, Subhana alladhi asra bi'abdihi, that glory be to the one that he has taken his servant on a night journey. You can see here Allah said, Abidihi, that it is a slave of Allah. As Isa was also a servant and slave of Allah when Allah said, Inni abdullah atani al-kitab wa ja'alani nabiyya when Isa alayhi salam said, Inni abdullah, I'm a servant of Allah, I'm a slave of Allah, atani al-kitab, He sent me a book, وَجَعَلَنِي نَبِيًّا and he gave me revelation. And meaning that the duty of Prophet Muhammad is not, is not different to the teaching of Prophet Isa alayhi salam. They were both messengers. They were both prophets of Allah subhanahu wa ta'ala. Part of what we believe in the Prophet sallallahu alayhi wa sallam, tasdiquhu fima akhbara. Whatever the Prophet sallallahu alayhi wa sallam informed us about, of the events of the past. When he told us that something happened in the past, or something is going to happen in the future, we should believe in that. Because that is part of prophethood. That is part of messengers, messengership. We should believe in the Prophet sallallahu alayhi wa sallam. So these are some of what we have mentioned that we should position the Prophet sallallahu alayhi wa sallam well. We should put him in a place that Allah has placed him. That's why he said that you should not praise me above the place that Allah has given me. The way the Jew and the Christians, they praise Isa They call him a of God. They call him God. They call him next to God. But you say, Abdullah, call me the servant of Allah. Call me the messenger of Allah. So this is the most prominent duty that we have towards Prophet Muhammad, that we should believe in him to be among the messengers of God that he has sent to the whole universe, may to him, so that he can guide them to that which is good for them in this world and the life to come. We pray to Allah subhanahu wa ta'ala أن يوفقنا لما يحبه ويرضاه إن كنت وما تجعلنا كنا في جسم صراط ولا من أي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وزد الشرك والمشركين ودمر أعداء دينكم ولصلاتكم يرحمكم الله